الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ní àná yìí ọ̀kan náà àwọn bàbá wa pàtàkì àwọn àlùfáà wa bàbá wa nínú ìsìláàmù wọ́n pè mí ọlọ́nkọ́ mọ́sá àjẹkí irú wọn pọ̀ o wọ́n ní gbogbo àràárọ̀ tá a máa ṣe wá sí kí wọ́n ń sẹ́ndì ẹ̀ kò sígbà táwọn yìí gbọ́ o gbogbo ojúmọ́ àwọn máa gbọ́ àwọn wá fẹ́ kí n dákun kí n sọ nǹkan kan ní ìdíwọ́ àti tọ́ba tó kàn ẹ̀ẹ́dùn pẹ̀lú ògùn ọlọ́ngbà tọ́lọ́n tí wọ́n mi létí wọn ká fi àárọ̀ yìí náà ká fi yanjú rẹ̀ lọ́n mú sàtún bàbá náà lẹ́sàn dáadáa àti ògbà àwọn àgbàlagbà dáadáa. kí ni wọ́n láwọn fẹ́ ká ṣàlàyé ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ ni wọ́n wọ́n ní kí ni ń jẹ́ owó Islam kí ni ń jẹ́ owó ojú wo ni Islam fi wo owó wọ́n ṣàkàwé tó pọ̀ nítorí báwọn èèyàn bá láwọn lọ gbowó lónìí ẹlòmíín gba two hundred and fifty million lẹ́ẹ̀kan náà ẹlòmíín gba five hundred million ọ̀sẹ̀ báwọn olóṣèlú wọ́n á wò pé à ṣé pépà yìí náà ni wọ́n kà fún yàn tí ó fi pé two hundred and fifty ni àbí kí ni sẹ̀ríà pè ní owó gan-an ìgbọ́n láwọn fẹ́ ká ṣàlàyé níwọ̀nba nílànà ṣẹ̀ríà àmọ́sà sanwó lẹ́sàn dáadáa. owó fi ṣẹ̀ríà àti ìsìlámìyà nínú ṣẹ̀ríà tọ́lọ́mùbìnrin anábì sọ̀lọ̀ sọ̀lọ̀ táwọn àlùfáà onífíkìwù àwọn àfọ oníṣẹ̀ríà ti ṣàlàyé ẹ̀ nǹkan méjì pàtàkì ni a fi máa ìlówó nínú ṣẹ̀ríà àkọ́kọ́.

nínú ṣẹ̀ríà lọ́dọ̀ ọlọ́run o tó lè kó bọ́ ni o. kíni mo pa àkọ́kọ́ kó ní fàlù. èyí ò nìkan wàá tó nítorí wàá fẹ́ lò ó fún àǹfààní tó o fẹ́ rí ńbẹ̀ tó fi lọ́ọ́ gba owó yìí ǹjẹ́ ṣẹ̀ríà yọ̀ǹda kó lo owó yẹn fún irú kíni fún irú àǹfààní bẹ́ẹ̀ tí méjèèjì ìbàjẹ́ pàdé ìdí ń dówó ni nínú sẹ̀rí àìsílá àwọn àlùfáà wa lọ́nà tí wọ́n fi ṣàlàyé rẹ̀ tó pọ̀ tí ó fi yé wa àmọ́ lápèjúwe wa àpèjúwe tẹ́mi máa mú wa àwọn ọmọ tí a bá ń kọ́ wọn nínú kíláàsì pàtàkì jùlọ a bá ń kọ́ Islamic property law àràbẹ̀ àti yànnànà kí ni ń dówó ni alimami ibn abidin nínú àwọn àgbàfà lójú ọ̀nà madhabi imamu abu hanifa nígbà tó wọn ṣàlàyé kíní jẹ́ válù tàbí lówó gbọdọ̀ ní kíní gbọdọ̀ ní válù. ó ní alimáàlú máa tàmíìlù ilayhi at-tibaa máa tàmíìlù ilayhi at-tibaa. ń jẹ́ owó ni tí bọ́kàn bá rí kò ní lè gbójúgbò mẹ́ kò ní value ni ìdóòrí ńlẹ̀ tí ó tí ó tí ó tí ó tí ó attract attention rẹ̀ mọ alápèjúwe náà àpèjúwe tí mo máa mú wá fáwọn ọmọ ní kíláàsì báírò ẹyọ kan nísìnyí ó ní kọ́bà òun àti kọ́bà rẹ̀ ó gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. ọtún wa mú báírò mi kọ yọ kọ́va kó mbẹ báírò lọ́tọ̀ kọ́va ní ọ̀tọ̀ ọwọ́ àdá méjèèjì sí sí títì káwọn èèyàn máa rí kọjá lọ wọn máa rí èwo làwọn èèyàn ó rí kí wọn ó lò ó ìdérí báírò ni àbí báírò àbí báírò tóun àti kíni tóun àti ìdérí rẹ̀ wà papọ̀. sí ẹnìkan tí ẹ bá ṣe pé nǹkan kan ń ṣe o tí ó rí ìdérí báírò lásán tí ó wà fún orí nǹkan tí ó dùn jì àjẹ́ pé ìlérí báírò nìkan ò ní kíni kò ní bá lù àgbàyídá kìí ṣe kíni kìí ṣòwò àpẹẹrẹ kan àwọn àpẹẹrẹ pọ̀ torí náà nínú ṣẹ̀ríà ìsìlámù kárí kejì rẹ̀ kíni ń jẹ́ owó ọ̀nà tó ní balù tí ibi tó wá fẹ́ lò sí àǹfààní tí lílo rẹ̀ ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún kò lò ẹ rí i pé gbogbo ohun tí ń wí nísìnyí kò túmọ̀ pé owó pépà nìkan lówó ẹ̀rọ ló àgbẹ̀júwe tí mo mú wá nìkan báírò àti ìdérí rẹ̀ wọ́n papọ̀ àti ìbéèrè báírò nìkan tí ò sí báírò kan gangan bẹ́ẹ̀. bí sẹ̀rí àti wónú sẹ̀rí ọ̀ sọ pé dandan cash owó náírà pépà àbí dọ́là nìkan lówó o anything tí nǹkan méjèèjì yìí bá ti ṣe kínní bọ́ba ti pàdé ń bẹ owó ní sẹ̀rí àpè ilé rẹ tó kọ́ kí ni sẹ̀rí àpè owó mọ́tò rẹ tó ń gùn kí ni sẹ̀rí àpè owó owó rẹ ti ń bẹ lákàntì rẹ ní báńkì kí ni sẹ̀rí àpè owó òun ló fi jẹ́ ọjẹ́ pé lọ́dọ̀ jùmbó majority àwọn àlùfáà wọ́n ní ìran owó ó lè jẹ́ àyánún wa manafi' àyánún wa manafi' owó lè jẹ́ nǹkan tí àfojú ríta lè gbámú owó ni owó sì lè jẹ́ nǹkan tí a lè rí bèlè pàṣẹ kínní agbàmú àmọ́ ní àǹfààní tá a lè mú un bẹ́ẹ̀. lọ́jọ́ jẹ́ pé kọ́dà nínú sẹ̀ríà o services kadamat owó ni o ní ẹ̀ bá gbọ́n ọmọ nǹkan kan ṣe nísìnyí tí ó lè dowó òun gan kínní nǹkan òun gan kínní owó ni torí pé nínú ṣẹ̀ríà wọn ní àlùmáàlù ó lè jẹ́ àyánú wá mànáfẹ́ lọ púpọ̀ tó pọ̀ púpọ̀ ní àwọn onímọ̀ wọn ti gbé kalẹ̀ mọ́ tọ́ ní kúkúrú kàbí wàá sọmara ìfẹ́ àwọn ìròyìn kan mẹ́ta wá ń bẹ ní pàtàkì tá ní iṣẹ́ wo lówó máa ṣe ẹ̀mọ́ ti ṣàlàyé bí ń nìkú iṣẹ́ wo ni kíni owó máa ṣe iṣẹ́ mẹ́ta lówó máa ṣe owó a máa jẹ́ means or medium of exchange wasilatu tabadul owó ni tí a fi ta nǹkan tá a fi ra nǹkan a fi ń exchange kíni nǹkan èmi ní mọ́tò àfa ìwọ ní petrol ní dàtí mọ́tò mi tí kò tó lè ṣe kíni kò tó lè ṣiṣẹ́ ní bá gbé mọ́tò mi dọ́dọ̀ rẹ tí mo ní o fún lépo kí n dà sí kí ni fọ kí ni fọ owó ni níran owó tá a wí lẹ́ẹ̀kan o lè jẹ́ cash o lè jẹ́ transfer o lè jẹ́ kind yá ìmúlọ lóyún àmọ́ ẹ aṣọ ya aṣọ tuntun yìí yìí báyìí wọ́n ń ta ten thousand ni ẹ ti po ten thousand fún mi ṣe ń fa aṣọ yìí san owó ẹ ọba àmúnú ṣẹlẹ̀ bàbá ti fulfil the conditions méjèèjì tá a wí ní kíni conditions méjèèjì tó ní value tí n tó sì fẹ́ lò lílò rẹ̀ ọlọ́run ṣe kíni ọlọ́run yóò ń lò ó torí náà àkọ́kọ́ function owó ni pé kó jẹ́ medium of exchange tó àpẹẹrẹ tí mo mú wá nìkan bí ọba tí ìwọn ayé ò nira kò mọ́tò kó máa wo epo ń ràn báyìí iye elépo náà máa wo kíni kó máa wo mọ́tò báyìí pé àṣìwá máa bò láti ẹ̀ epo àti àràǹtọ́lọ̀ ni a máa lò kíni owó fún mi bẹ́ẹ̀ náà wà ní gbogbo ìwọ tó fẹ́ rẹ́ǹtì ilé ẹnìkan kọ́lé kalẹ̀ ìwọ òsì nílé ibi tó dé ọ̀fẹ́ gbélé rẹ̀ fóṣù kan bọ́dún kan ọgbọ́dọ̀ ní nǹkan kan tí ẹ fi ẹ̀ṣẹ́ǹjì kíni ǹjí wọ́n fẹ́ ó gbé ǹjí wọ́n fẹ́ fún òun náà gbé ǹjí wọ́n náà fẹ́ fún ìwọ náà fọ́nṣà àkọ́kọ́ tó o máa ṣe ni pé ń máa jẹ́ kíni wàsílà tún lè tàbádùn tàbádùn àyà ni wal manafi' àfowó ṣe medium of exchange àfi tajà àfi ra ọjà. function kejì owó owó is a unit of account unit of account. bó o la ṣe mọ èèlò ni mo ní èèlò lọ jẹ ní èèlò ní nǹkan yìí owó náà láì wọ́n. owó láàfin wọn kí ni iye nǹkan tí a fẹ́ kó kalẹ̀ tá a fẹ́ ta ó tó èlò owó ni unit of account owó láàfin ma àkáǹtì èèlò ni nǹkan jẹ́ kọ́lá déèyàn jẹ́ èèyàn lówó a gbọ́dọ̀ wọ́n pé iye báyìí ni wọ́n jẹ wọ́n o iye báyìí ni wọ́n san o function kejì tó wó máa ṣe fún mi kí máa ṣe ẹ̀rí function ẹlẹ́kẹta tó wó máa ṣe nínú sẹ̀ríà yẹn pé owó store of value àtúnpadà sí orí ìdàgbé lẹ́ẹ̀kan èèyàn á máa fowó de value mẹ́lẹ̀ pépà rẹ tó ń kó kí n nísìnyí òkòjọ pọ̀ wọn wá ní wọn ń talẹ̀ ń bì kan wá fi ra ilẹ̀ tọmọ pé ó fi de kí ni àwa náà máa wí yóò bá ké mo fi de òfi di owó mẹ́lẹ̀ owó kò dè mẹ́lẹ̀ fàálù owó ló dè mẹ́lẹ̀ owó fún rẹ̀ kí máa stọ̀ bíi magzano bíi stọ̀ ní fún báàlù a máa fi tọ́jú báàlù tá a ti nílò ìgbà tá a bá fi ṣe kí ni a bá nílò rẹ̀. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn fọ́nṣánsì owó máa ṣe o nǹkan ẹyọ kan tá a tún fi kún èyí wọn ò sí nínú fọ́ńṣọ owó ọ̀gbọ̀dá àwọn àlùfáà ní mineral factor ìsìn nínú àwọn features tá a gbọ́dọ̀ má rí lára owó òun ni arrowaj kí ni mo pè é jẹ̀mọ́ arrowaj wide acceptability owó ọ̀gbọ́dọ̀ jẹ́ nítorí gbé láàrin ẹ̀yin méjì náà lẹ́ẹ̀ pé owó tá a máa ná nì èyí wọn èso owó nù sẹ̀ríà o owó gbọ́dọ̀ jẹ́ ní tí gbogbo èèyàn gbà pé kí ni owó ni gbogbo èèyàn tá a wá wí yìí kò ní nọ́mbà pé iye báyìí ni wọ́n o kódà bí wọn ò ju mẹ́wàá lọ nínú oko kan wọ́n ti gbà pé tọ́ bàbá fẹ́ ta nǹkan tá a fẹ́ ra nǹkan o bàbá fẹ́ ṣírò èlò la jẹra wa o unit of account medium of exchange iye nǹkan báyìí la máa lò kódà bí wọ́n bá ní sùn làwọn máa lò ó di kí ni ìdòwò náà lọ wide acceptability ṣẹ̀rí àpè ní kíni arrowaj o gbọ́dọ̀ jẹ́ ní tẹ̀sí pé ìwà àti àwọn ọmọ rẹ nìkan lẹ́ẹ̀mọ̀ ẹ wà láwa làwa dówó yìí máa ń lé wa ká owó kàn o gbọ́dọ̀ jẹ́ ní tí gbogbo àwọn tí wọ́n máa lò kí wọ́n fara mọ́ tó tẹ́ wọn lọ́rùn pé yẹ a máa lò yóò sì máa gbogbo functions owó tá a lówó máa ṣe yọ máa ṣe kíni yọ máa ṣe yọ máa ṣáàbò rẹ̀ nínú tí sẹ̀ríà wa fi yàtọ̀ ẹ̀rọ pọ̀lọpọ̀ ń ta wí kọ́dọ̀ owó lọ́dọ̀ àwọn tí èso ń sẹ̀ríà náà irú functions mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí àwọn náà gbà síbẹ̀ náà lè lórí. àràǹbí tí sẹ̀ríà fi wá yàtọ̀ gédégédé sí gbogbo òfin àtìlànà àdáhùn ọmọ èèyàn ní òun ni pé sẹ̀ríà ló wá gbé kalẹ̀ pé owó èèṣe commodity owó èèṣe kí ni owó ìṣe ntẹ̀yàn ń tà bí yẹn máa ra àìta owó àìra owó à á lo owó fi ra nǹkan ni à á lo owó fi ta nǹkan ni ǹgbẹ́ ẹ bá sọ owó di ntẹ̀ǹtà tẹ̀ ń ra ẹ̀ta kò fi ọ lọ ẹ̀rìn ìdásọ́lọ̀ ni ẹ̀ máa rìn òun ni gbogbo ń jọ ń pè ní interest rìbá ọ̀nà ìlò owó síbi tọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda ni torí pé wọ́n sọ owó di kíni wọ́n sọ owó di commodity tí wọ́n ń tà tí wọ́n ń rà. ṣẹ̀ríà ni owó ọgbọ́dọ̀ agbọ́dọ̀ lo owó fi ṣe ń tí ó di owó mi ni òun gan ọgbọ́dọ̀ máa bímọ. kò sí bí ten thousand rẹ ṣe gbọ́dọ̀ di eleven thousand láì ṣe pé o jù sínú kíni o jù sínú ọ̀nà òwò kan táwa pé yẹ wọ́n rà ní ten thousand wọ́n wá tà ní eleven thousand àmọ́ wọ́n kàn ní ten thousand ẹnìkan wá sunkún dé ó ní èdè owó ní ẹ̀ǹgbá àmọ́ bọ́ bá dá padà eleven ló mú wa o ọ̀ta owó nù ìwọ̀ ni o ní òṣèré àwọ̀ gbogbo ẹ̀ ń tẹ́ bá ń dán owó ìgbìmọ̀ ọlọ́run ni o ọlọ́run lẹ́ni tí ń gba rìbá tí ń gba íńtírẹ́sì kó múra o ọ̀fẹ́ bọ́lọ́run àtàlẹ́bí jagun o táwọn ènìyàn ogun bẹ́ẹ̀ kò sí ọlọ́mọ bá wa jà o torí náà ní kúkúrú àlàyé mi nípa kí ni sẹ̀ríà ń pè ní owó àwọn atẹ́wò ni owó máa ṣe kí sì ni sẹ̀ríà ò pé owó ọ̀nà wo la ti gbọ́dọ̀ lo owó sí pàtàkì jùlọ owó èsè kínní èsè kọmọdítì àìta owó àìra owó gbogbo wọn tó yọ ń ta owó kan pé mẹ́ǹtì hmm, ni owó yìí tuntun owó tuntun wọ́n máa ta owó tuntun nine thousand ní kíni ní ten thousand haramu ni o àìta owó àmọ́ àmọ́ lo owó fi ra nǹkan nǹkan nílé wá di kíni kò lè gbowó òun ló fi jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ọba ṣe báńkì lójú ọ̀nà tọ́lọ́run tí ò ní rí ìbínú ọlọ́run bẹ́ẹ̀ báńkì ẹ̀yà àyàn lówó kọ́ wá fi èlé sí i a ní ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ ẹ lo owó kó di ntí ọ̀wà amúkínni yóò mú èlé yóò mú èrè èlé kọ́ yóò mú kínni yóò mú èrè èrè bẹ́ẹ̀ bá wa bọ̀ nísìnyí pé a ah, ẹ̀dàkùn alájẹ ẹ̀yà mi ní one million ẹ̀yà mi one million a ah, ó ní èmi ẹ̀yà yẹn lówó torí pé bí n bá yá o kí láǹfààní tèmi èmi náà sì fẹ́ fowó yìí ṣe àǹfààní ni àmọ́ orí tó kù ń bẹ̀ nínú ṣẹ̀rí àwọn ẹni ń béèrè lọ́wọ́ rẹ pé kí lọ́ọ́ fẹ́ fi ṣe náà ọ̀kadà ń kọ̀ dá mọ́ ń tì nídìí omi one million wọ́n sì ní wọ́n ń gbé wọ́n ń ta àgbà yẹn kọ̀ láìsí. èmi ọ̀ra ọ̀kadà ni ní one million àmọ́ èmi náà fẹ́ fowó yìí ṣòwò ni ní wàá tà fún un ní one million one hundred thousand aláàdí lè yí òun ìṣẹ̀rí àtiwá ń lọ rẹ̀ náà lọ pé ẹ̀ chánẹ́ẹ̀lì owó síbi tí ó ti wà productive òun làwọn iléèbó ń pè ní into the real sector of the economy ìmọ̀jọ jẹ́ pé owó lẹ́ẹ̀kan máa ta owó lẹ́ẹ̀ma tanra yín torí ẹ̀tàn ní bẹ́ẹ̀ o gbogbo bí wọn bá ti ń ta owó tí wọn ń ra owó wọn máa rò pówó òun pọ̀ sí i ni kò sí sékìní ọ̀pọ̀ sí i nígbà tá a kàn yí òdo sẹ́yìn òdo ni tá a fi ń tanra wa kówó tó lè pọ̀ sí i àfi tó bá débi real economy ata nǹkan ara nǹkan a produce nǹkan tuntun tí ò sí tẹ́lẹ̀ yóò ní sẹ̀rí àfi ara mọ́ o ìyẹn níwọ̀n bàbá tí kò ti mọ̀ àlàyé nù lórí ní abábí orí ẹ̀yìn náà pé kí ni sẹ̀rí àpè ní owó kí là á lo owó fún iṣẹ́ wo ni owó ṣe kí lé ọlọ́run ò sì gbọ́ láyè kó lo owó fún هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه gbogbo ẹni ọba gbọ́ Ọlọ́run ó fún bàbá wa tí oní àṣàlàyé rẹ̀ náà ó fún wọn ládàá rẹ̀ o wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.